ìjọba àpapọ̀ ti ní òun yóò pín kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó ń lo afẹ́fẹ́ gáàsì ìyẹn cng fún àwọn ọ̀dọ́ tí wọn kò dín ní ẹgbẹ̀rún méjì níye lọ́la ọjọ́ kìíní oṣù kẹwàá ìjọba àpapọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé ètò yìí wà fún àwọn ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ lágbọn ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè yìí ẹni tó jẹ́ adarí àjọ ọ̀hún tí wọ́n pè ní presidential compressed natural gas initiative pcngi ìyẹn michael olúwàgbèmí ó ní ìgbésẹ̀ yìí jẹ́ àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ àwọn ọ̀d ọ̀dọ́ àti àjọ PCNGI láti ṣílẹ̀kùn àǹfààní míì tí yóò mú àdínkù bá iye tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń ná lórí owó ọkọ̀ látàrí àfikún owó bẹntiróòlù àti ọ̀wọ́ngógó rẹ̀. Nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó X àjọ PCNGI lọ́jọ́ àbámẹ́ta, ó ní àgbékalẹ̀ yìí jẹ́ ọgbọ́n àtinúdá nípasẹ̀ ìṣàkóso ààrẹ Tinubu láti bu òróró ìtura síbi tí bàtà ti ń ta àwọn ènìyàn lẹ́sẹ̀. Ó ṣàlàyé síwájú sí i pé ètò pínpín àwọn kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta òun yóò bẹ̀rẹ̀ ní ìlú Àbújá lọ́la ọjọ́ kìíní ní oṣù kẹwàá ní nǹkan bíi aago kan ọ̀sán ní old parade ground area two garki làbújá oníbàkan náà ní ẹgbẹ́ àwọn onímọ́tò nurtw àti pcngi yìí máa tọwọ́ bọ ìwé àdéhùn láti sọ àwọn ọkọ̀ tó ń ná ojú ọ̀nà àbújá ìtàpè sí àdárì di èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì ìyẹn cng láti jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan síwájú sí ẹ tẹ̀lé matrix lórí facebook instagram tiktok youtube àti x àdúrà mọ́mi balógun ló ṣòǹgbò olùfọ ìròyìn yìí eniola salihu lorúkọ mi